على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقلبون olúwa الله aláà الله ọba tí ọpẹ́ tọ́ sí tó ọdá ẹ̀mí padà sí ọ̀nà rẹ̀ tí ó gba ọlọ́rọ̀ aláàlọ́pẹ̀ ọjọ́ ìgbàrí ìgbàpẹ̀lẹ̀ ìgbìnà fún ọjọ́ ọjọ́ ìgbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọn. Èmi ọjọ́ máa jẹ́ tí ó dé ìgbẹ̀yìn inú iṣu ṣáàbà. Ìdúró kábù tí wọ́n rí ojú ìlú yìí tó dọ̀dún tí pọ̀ tí ìlú ẹjọ́ bá tẹ̀lé ráyìí òdàdà inú ọmọgọ́rin ní kọ́lọ̀jọ́ ọkọ̀ aláyé o yóò rí pé àkúpa ẹ̀gbọ́n ọmọgọ́rin sọ́lá ọmọ tẹ̀lé ní ọmọgọ́rin وارزقنا العمل الصالح فيه قلوب الله بارك يا مجد رمضان oríire súnmọ́ òkùnkùn mú orí mẹ́ta oríire náà ẹgbọ́n tó dé rẹ̀ oríire ti wà lọ́wọ́ rẹ̀ òkùnkùn lò ó ọlọ́run sílẹ̀ fún oríire fún òkùnkùn wọlé bó wà lẹ́yìn tí máa ń wọlé oríire yẹn orí tó kó orí dáadáa ṣe fẹ́ kọ́nà sí gan ọlọ́run láti fẹ́ lè ṣe kò fẹ́ wa ọlọ́run bá fẹ́ yẹn lè jẹ́ mi lè gbúrò dáadáa àwọn tọrọ ilé ìfúnra wọn lọ́dà kúkú ṣúná ọ̀rọ̀ fún wa kí ọmọ tó ń tún gbọ́ yìí fílì gbogbo ẹ̀mí ẹ̀mí ti ga gòkè lọ́dà tí méjì ẹ̀mí mùsùlùmí ọ̀gá gbogbo ìgbé oríire dé ẹ̀wà ní ìdá ẹgbẹ́ ń lọ fún oríire dé yẹn òní fún ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀kan tó tó ń pè é pẹ̀lú ìgbésí para orí rẹ̀ ọ̀rọ̀ ọmọgbọ́n ju kágbàwẹ̀ nìkan lọ bí ẹ bá ní subhanallah bó bá ní alhamdulillah bó bá ní la ilaha illallah bó bá ní astaghfirullah ó ju ẹgbẹ̀rún mi ní oṣù nínú oṣù pàápàá tó bá máa máa ṣe àgbọ́n ọ̀sán

ojú ọdún ẹ̀ bá wà tẹ̀lé pé o ti fẹ́ ṣe ṣùgbọ́n bí òde sí ìdí ọmọ ẹ̀ta mọ̀ sí ibi tí ó fi mọ̀ pé kí ni ta fẹ́ bó ṣe ìlọ́wọ́ aláyẹ̀kọ́ ìtò ààrùn kọ́ ìdìbò gọ́ọ́gìnì lẹ́yìn ló ń jẹ ìfọ̀lùwà lọ́nà òkè gbàgbọ́ àti gbàgbọ́ àti gbàgbọ́ ti lọ́wọ́ kan tí ó sì ń bẹ́ẹ̀ lẹ́nu bàbá rẹ̀ ní ilé bá kí mo dágbà ní òní àdìgbà òbá kiri kò ní ní láádá ju five of ten lọ ẹlòmí three of ten ẹlòmí one of ten ẹgbẹ́gbà ní ìjọba sọ pé ó dẹ̀ ẹlòmí ìzẹ̀wò bá ten ní ọgbà wọ́n kàn ló wọ́n mọ́tọ́ dájú táwa ní àwọn aṣẹ ìdáhùn ní ìṣòro tí ọba wà ẹ̀rí ìbèrè mú àbí ṣùgbọ́n tó bá wà ní náà wà ṣẹlẹ̀ ní ọ̀wá gbẹ́ńjẹ́ ọlọ́mọdé tí ìjẹun tó wà nínú tọ́lá ní tí ọba wá ṣe ìdáhùn lílọ sí ilé kan fún rẹ̀ kó ní wọ́n fẹ́ mú títí wá òkun afẹ́ǹtà níbẹ̀. ìbẹ̀rù ìpín lápapọ̀ àti gbogbo wa tó dáàbò ọlọ́run tó yé wa. inú tí máa rẹ̀ lọ bẹ̀ ọ̀gá oníkọ́ máa wú sínú ara rẹ̀ nìkan máa wú sókè. ni wò. àlèbá ṣẹ́ ọ̀nà ọ̀sọ́ ìní ó ní púpọ̀ ní táwọn náà mọ̀ pé kada dala gwamnati gbogbo kusa gbogbo wani orí ẹwà ti dálá wà báyìí ó pẹ̀lú bí oníwí kankan ẹlò ní òkè ẹ̀mí ń jẹnu èyí tó jẹnu òtún ní wí sókè èyí tó jẹnu súnmọ́ rẹ̀ ní pé èyí gbọ́dọ̀ wí sókè tí wọn náà bá wà ní ìfún tó bá ń tó tó ń sọ̀rọ̀ bínú ìròrí mi ọmọ wa ṣùgbọ́n tó bá ṣàmùlọ ṣàmùlọ tí ìròrí mi bá wá dá ọmọ bá fà gbọ́dọ̀. Meaning you are paying attention to what you are doing. Lọ́wọ́ ṣàtìlẹ́ ní ìtàjọ́ ìrìnàjò ìṣọ́ aláǹfààní. Ọ̀wọ̀ máa ìṣọ́ aláǹfààní ó sún ìfọ̀kànbalẹ̀. Ìbẹ̀ gíga ń mọ̀ pé dáadáa fẹ́ tó ṣe ìfìrí ìdínà mọ̀. Àánú bẹ̀rẹ̀ ọmọ kékeré jẹ́ tó tẹ́lá ní ọkùnrin kẹ̀kọ́ gbogbo yìí olú wa máa fi ìdàgbé kan ẹ̀ ẹgbẹ́ kan mọ̀ kápá àtàkàrà pẹ̀lú ìgbẹ́ pé oúnjẹ rèé tó oúnjẹ sí ìlú tẹ́wà máa jẹ́ oúnjẹ tó oúnjẹ dájọ́ jẹ́ àánú ọlọ́run ẹ̀rẹ́fẹ́ aléṣẹ́ lóṣù bí kí mímì rìn ìjú ìgbọ́lọ̀ ọba aláìsí oṣù náà pẹ̀lú bẹ́ẹ̀ bá wà ní mọ́sálásí tí ra ẹgbẹ́ ṣùgbọ́n ti gbọ́ ọkùnrin ẹ̀jẹ̀ ń mọ òun ẹ̀jẹ̀ ọ̀gá bá wà ní wa ọ̀dọ́ tí bá ṣùgbọ́n ẹ̀rọ ní ilé ní mọ́sálásí alhamdulillah bẹ́ẹ̀ náà wọn ọ̀rọ̀ ní ẹ̀kọ́ wà ní oṣù méje lóòrò ìjọsìn ṣùgbọ́n ẹni tó bá gbọ́n èkó gbogbo dáìmì ní wọ́n ti ṣàánú lórí ìtàmù ara mi ọlọ́mọ ṣe lọ́rùn fún ọ kò dárí dáadáa ṣe òkútùkọ̀ ṣe lọ́rùn fún ọ àwọn kékeré ẹgbẹ́ ẹgbà tó ṣe àwọn ọ̀gá iná wọn gbalada wọn wọn ọmọ ọmọdé ọba ti kọ́ yọ́jọ́ bá ní ara rẹ̀ nígbò jẹ́ tẹ́tẹ́ ní lórí yọ́jọ́ ọba bẹ̀rẹ̀ ráyìí oníṣẹ́ ìgbẹ́sọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ oṣù ní kẹ́sì òye ní ìjẹ́tẹ́tẹ́ lọ́mọ lórí lọ́sì náà kọ́ ó láyé ọba pọ̀ wọ́n ní láti gẹ́gẹ́ oṣù ní kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn sí ilé lásọ̀ torí pé àwọn ògbọ́ lárúbáwá wọn àgbọn kí ó ẹ̀sìn ọgọ́rùn-ún rẹ̀ láti kí ẹ ọ̀sẹ̀ ọ̀dún tí kí tí wọ́n kà kọ́ta ní. Ọ̀gá ọlọ́ọ̀bá Rọmọdọ́nù ilé ìdáwó wáyé wáyé ọlọ́mọdé àjò bá wà dáadáa wọ̀. Ọlọ́mọdé ọ̀rẹ́ wa á yọmọ káyìn lára tó bá náà ẹni nínú Rọmọdọ́nù. Òkú sáyìn bẹ̀rẹ̀ yìí ọlọ́dá wọ alálàáfíà òbí lè jọ lójú àwọn èèyàn kó òbí lè láwọ̀ ẹ̀ lọ́dára ìsìn ẹgbẹ́ ìdán ńlá ni kódà bí ìyá tíráàbù tó ẹgbẹ́ gbọ́ oúnjẹ kí gbà wẹ̀ lọ èyí ó gbà wẹ̀ máa di lọ sí ìgbòjú ẹni tí ọ̀bá rọrùn ó rí ó ti ó rọrùn dákun má ṣe ní fún àwọn kòsóòrùn kódà alára ẹni jẹmọ ṣùgbọ́n ẹ̀tọ́ ọba ti fún ní ọkọ̀ ojú méjì gbogbo àtọ́nà sí gbogbo a ní plan ti di fún ọmọdọ́nù ká ní plan tó dá fún ọmọdọ́nù àwọn èèyàn ti ń plan àwọn èèyàn ti ń plan ìwé ní sátidé náà bí àwọn èèyàn plan iye kọ̀ọ̀rá tó ń kà àwọn èèyàn plan iye tó mọ̀ fún ló jẹ́ àwọn èèyàn plan iye tó mọ̀ fún ló ṣe àìní pláàni kó náà fẹ́ lọ mọ́ra ọlọ́jọ́ ọ̀dọ́jọ́ náà ó kì í pẹ́ dé ọlọ́jọ́ sí náà rọrùn bí ó múra àmàtàní yìí èyí ògbà abúlé ìsì abúlé ìsì ìjàmá kò lè jẹrà alá lẹ́sí o ọlọ́wọ́n ti fi rọrùn ẹgbà ti tàbí ẹ̀wọ́n náà ló fi fi ẹnu fún ọmọ ògbà ìgbà gbogbo ẹ lẹ́rú wọn ló mú mi ọlọ́run yóò fún wa lọ́wọ́ tí wọn náà bá ti wá tó bá níwò kọ́lá tó fi ìrìnà ọ̀yáyá wọn náà ìtàkùnrin ó fún wọn náà a máa ṣàwọn ẹgbẹ́ lọ márùn àwọn ìṣẹ́ra ọgbọ̀n tí a bá lọ àwọn dáńgbẹ́gbẹ̀ tó bá bẹ́ẹ̀ lùgbọ́ ẹ̀ ọkàn wọn báyìí ó ti so wọn bẹ́ẹ̀ lórí láti náà ní kẹfún ìpadà sílẹ̀ lórí ní yóò wà tó yọ ọdún tó ju ojú èyí ṣíṣú mọ́mọ́ rẹ̀ yóò ti di o tó wá fúnrú pé ó pé lọ́gbẹ́ sánú ní gba ẹwàlẹ̀ ìgbéyẹ̀ wà nàìjíríà rẹ̀ ló gba tí ó gbà ní ẹ̀mẹ́ five hundred ọlọ́mọdé kí ló yẹ kó jẹ́ lójú ìgbìyànjú ìbáṣepọ̀ ẹ̀rùn àwọn tí abọ́báṣepọ̀ àríbẹ̀ta ni wọ́n báṣepọ̀ lè bá wọn àkán ọ̀pọ̀lọ̀ wọn fẹ́ràn wọn every time ọ̀pọ̀lọ̀ wọn bá wọn ṣepọ̀ kó wọ́n ṣàdúrà fún wọn lẹ́yìn kó tún máa ṣàdúrà fún wọn lójú wọn kọ wá wọn lọ lé kí wọ́n lọ lé lójọ́ máa ṣe ẹjọ́ máa kéwú pẹ̀lú máa kàwé pẹ̀lú máa tajà pọ̀ báyìí ilé nígbà súnmọ́ra ní ẹjọ́ lọ lè kíra yìí bẹ̀bá ní dáadẹ́ ló ṣe nígbàtí nǹkan bá báyà torí àdáwò ọlọ́wọ́ rẹ̀ tí ò lè gbé bá kẹ́tún wára yín lọ rẹ̀ lọ ṣe òṣìṣẹ́ ẹni lọ́kàn wọ́n tí a ń jẹ mùsùlùmí àwọn ẹgbẹ́ mùsùlùmí àwọn ayé òṣèré ilẹ̀ ti dá láti gbọdọ̀ mọ́ fẹ́ràn wọn. Fẹ́ràn bá ti sọ ìkéde náà àwọn àgbẹ̀gbẹ̀ àwọn fẹ́ràn wọn gẹ́gẹ́ bíi ìtẹ̀lé tọ́lọ́run bá ti tó lára wọn a ń sì kórìíra wọn gbà kan náà gẹ́gẹ́ bí ìyàpọ̀ ọlọ́run ọba àbúwá bá ti tó lára wọn àti ṣẹlẹ̀ náà fún wa pé mùsùlùmí ẹlẹ́sẹ̀ ẹ má lè mú mọ́sálásí ẹ má lè tún lọ máa ẹ má lè tún lọ máa wọn sí nígbà lẹ́yìn tí gbogbo àjẹ̀lẹ́ rí ọmọ lágbogbo wa yọ́nbà lọ sí pé pé wọ́n ti gbà lálejò àbẹ́ tí àbúrò rẹ̀ bá lágbára ní bá kàkà àlejò tó gbọ́rí ẹ̀rọ̀mìnà kárí ẹnikẹ́ni máa pè ní wọn nígbà pé ń gbogbo ètò àti òkú kọ́ ọdún wọn ní ìyàpọ̀ ọlọ́ bẹ́ẹ̀ bá ń gbé wá ìdí òun máa dàmọ́dàmọ́dàmọ́dà àbí tí wọ́n bá sọ ìyọ́mà rẹ̀ ìdí ìrìnàjò dáhùn àtàyàn ẹ̀sìn máa wọ́n náà máa ní wọ́n bẹ́ẹ̀ kí ẹ bá tó sọ̀rọ̀ àjọ̀rọ̀ àyíká àwọn yóò ti gbé àkẹ́kẹ́ ọlọ́run gba ọgbọ́n jùlọ lọ ètò súnmọ́ jù èyí tó kéré sí ni pé káwọ́ pàṣẹ without lójú sí mi àìbẹ̀rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbé géèmù tó ń tẹ̀lé tó ń ṣe sí ẹ̀ tàbí ẹ̀rọ ẹ̀sọ́ ẹ̀rọ wọn sọ́ọ́ díẹ̀ díẹ̀ náà tẹ́lẹ̀ rí ní èṣù ìwọ́lẹ̀ wọn ó tẹ̀yìn lò ní ilẹ̀ tó bú jẹ́ ìdàdà lọ́gbù kí náà ń ṣe bẹ́ ọlọ́gbù lọ wọ́n tó kó rá ní ìjà fáwọn ìgbàlẹ̀ ìṣàwọ̀ ìṣàwọ̀ wọ́n ti kọjá lọ aburú mọ́ yára rárá ẹgbọ́ ọ̀pá fẹ́ olómọdé kí ẹ̀sìn yára rárá lára kí wọn ẹ̀rọ àwọn arẹ́mìtọ́gbẹ́gbẹ́ ti káńtà kílẹ̀ máa jẹ́ bókà ńláṣẹ́ máa ń kí owó òjò torí kò lójú malignancy ti máa ti pẹ́ẹ́sì olójẹ́ pẹ́lú omi bá a jẹ́ sọ pé ká mọ̀ ìwé ìṣòro láàrin wa tó wá jẹ́ kó ní tún kó aburú wá ẹnì kó ọlọ́run ọ̀lẹ́bí náà يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا أهم فلا أهم فلهم عذاب عليم فلهم عذاب في الذين امنوا لهم عذاب عليم في الدنيا ọlọ́run náà wọ́n ṣe pé wọ́n fẹ́ràn sí ìbàjẹ́ wàhálà wọn spread láwùjọ mùsùlùmí ẹ̀wí fún wọn wọ́n ti ìgbà ẹlẹ́tẹ̀ẹ́ ilé rẹ̀ láyé bíi èyí fún wọn lágbára pẹ fún wọn láti yá mi. kí làwọn sáyẹ̀nsàn tó náà ti gbé ìjàmbá ọlọ́run bá mi wá. àwọn èèyàn kún lè gbà sí ọ̀rọ̀ fún wọn nínú nínú bàbá kiri pé ọmọ wa ń kó àwọn ọmọ ìbínú lọ sí bí wọ́n ṣe lọ máa ń jáṣọ́. kan bí ọmọ ọgbọ́n gbà. ó jẹ́ ìdúgbà ẹ̀rọ ó ara ẹnìkan ní lòun kọ́kọ́ di tó sí ẹgbẹ́ wàhálà sí gọ́ wájú báwọn ọmọ tí wọ́n ní ká lọ sí kí ó wà nílẹ̀ ní ìlú wọn lọ sí aṣọ́gbọ̀ wọn nígbà tí wọ́n wá ìgbìmọ̀ ní gbéyàn kan ẹ wá yọ ọmọ sẹ́fún ilé ìjọmọ náírà ilé ìjọmọ sẹ́yìn ilé tó lọ ra ọjà ní ṣọ́ọ̀bù ní bí wọ́n ti ń ra ọjà ibi títí ń sanwó lẹ́yìn ẹ̀rọ méjèèjì òun kó ju ti sí ìsáfù ẹni kí ló dé náà rẹ̀ nìkan ní ọgbà àwọn ṣàbùn ìrìn ọgbọ́n ó tó mẹ́rin wá gbà kò fẹ́ ṣó rẹ̀ tó kù lọ́nà ẹni tó bá ti dé mú ẹ fi kú tó tó ń bọ́ ọmọ bí ẹni tó ń gbé àwọn èèyàn ọgbọ́n wà lórí táwọn ẹni bí kí ni ohun tí ó lè irú àwọn ẹni tó fẹ́ lọ inú ti máa lọ sí ìrìn òyìnbó ó sì change tí ò ní jáde lórí ẹ̀wọ̀n máa rẹ̀ ń fi áwọ̀tà rẹ̀ torí tó bá ti jáde two years three years ẹ̀rọ àwọn kó wà ní tí wọ́n máa jáde ló ti fi ṣéwù yóò ti di mo pè lábẹ́ ẹni tó kó náà ẹni tó láàrin àwọn èèyàn kó abẹ́ ẹni kó ń kó wọn kò náà lè kọ́ wọn ẹni tí ó ṣe náà dáadáa èyí lè dín kọ́ ọ̀rọ̀ gbogbo ẹni bá tún kọ́yàn láburú ẹgbọ́dọ̀ ní ìlú láàrin ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ìwọ bá burú yẹn fún àdínúlé rẹ̀ ẹ̀já sára kalẹ̀ ọmọ ẹ̀yà nígbà tá bá jí wọ̀ gẹ́gẹ́ ẹ̀tọ́ àwọn òkòtò ìṣe ọ̀rọ̀ ńlá ni ó lọ́la òkòtò ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta onígbọ́lọ̀ kọ́tà ni wọ́n ẹ̀sà ní ẹ̀jẹ̀ náà ẹ̀kẹ́ ẹ̀ta làwọn kìfì ní àìkú àwọn ọ̀tẹ̀ yìí tẹ́ kìtì àbẹ́ bí wọ́n a máa fi kèdè ní wọ́n gbá ní wọ́n máa fi hàn àbí ìjẹ́ mùsùlùmí wọn wọ́n a máa gbogbo wọ́n òun náà jẹ́ mùsùlùmí ní gbogbo táàrí èsì wọn ọ̀rá ìdámbẹ̀ àwọn máa yẹ ẹ̀sìn náà pé àjìjàkọ̀ wọ́n ti wá pò tó yìí bóyá jù bóyá kristian bóyá ẹlẹ́gbọ́n bóyá àwọn tí wọ́n fẹ̀sí ilẹ̀ àwọn olóòṣà àwọn amajus àwọn tí wọ́n ń sin iná àwọn láti fi náà àwọn aṣèyí sọ̀rọ̀ àwọn tó gbé bọ́lọ̀ bá ní ẹsẹ̀ báyìí wọ́n á ṣe é nítorí pé káwọn náà bá rí tí wọ́n sọ wọ́n àbẹ̀rọ náà rárá lọ́kẹ́lẹ́ ni mo tẹ̀sẹ̀ pèrè àwọn onímọ̀tòmọ̀tò àwọn ìmọ̀tòmọ̀tò àwọn tó yẹ pé àwọn máa ń bí lè báwọn ju olóòótọ́ àmọ́ ti fi gbogbo àwọn ìlú lọ ọlọ́wọ́ gbígbàjọ́ kan táwọn ní tọ́lọ́n ló sọ hmm? àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àwọn ní àdádálẹ̀ fún gẹ́gẹ́ bí àwọn kọ́nrí àwọn sóṣálì àwọn sẹ́kùlàlì ẹ̀dàgbàríyà àti wọ́n gbàgbé rẹ̀ láàrin ìyá lórí ọ̀nà tó kù sí nílẹ̀ tí wọ́n ṣẹ̀ sí ìmú ìmọ̀ àbẹ́rẹ́ báwọn ìmáàmù ni wọ́n máa ń gbọ́rọ̀ sí ẹnu àbẹ́rẹ́ àwọn èèyàn pé pásítọ̀ náà máa ń gbọ́rọ̀ sí ẹnu pásítọ̀ bá máa sọ tí kò bá wọn bó ti ṣe lọ́dọ̀ wọn náà wọ́n máa mẹ́rin báyìí tí wọ́n ẹni pa àwọn eléyìí ọlọ́ni ọgbọ́dọ̀ bá wọn ṣe mọ̀tọ́ alẹ́kùnfẹ̀ṣọ́rọ̀ ẹni tó bá tún ṣe nínú àwọn ènìyàn náà àwọn mùsùlùmí bá lọ ṣe ìtọ́jú ẹgbẹ́ ènìyàn bá ti ṣe bí ó ti kèfè rí gẹ́gẹ́ bí àwọn nǹkan mẹ́wẹ̀ẹ̀wá sí máa bẹ ìjẹ́ يتقوا المعلوم من الدين بالضرورة alẹ́gbẹ́ àwọn wọn pé gbogbo àdá ìlàrí wọn pé tí wọ́n ní kó kú wá bí àbùkádà wọn abẹ́gbẹ́ pé kí ni o ń wá àwọn lọ́wọ́ àdùnnú àti ń wá ìṣọ́ra lọ́dọ̀ àwọn ọ̀nà wọ́n dàbí wá mẹ́fàlásí bá ṣe tí àbẹ́sílẹ̀ tó lọ sí ìbá ìjọ́sìn rẹ̀ fẹ́lò míì àbẹ̀rẹ̀ tí ń wára wọ́n ẹba tó iná lọ́wọ́ ẹlù ní ìjọ lágbára àbẹ́ni tí ń bára ní ká ní ìbẹ́ẹ̀kù sọ́nà àbẹ́ni tẹ́lẹ́ tó bá mọ́tò ìmá lọ́dúnbú ẹran àtìsọ́pù ìwà pa ẹran àkún méjì lẹ́yìn bàbá ọ̀lẹ́fà gbogbo ọ̀tá bá wọ́n ní látàkì ọlọ́yìn fẹ́ràn ẹ̀rọ ọlọ́run rápọ̀ mẹ́fà wọn ló jẹ ìgbé olùdókòlò kọ́lé ní ìfẹ́ lọ́dọ̀ ṣùgbọ́n ẹ lọ ṣe ìlú léyìí ẹ̀sùn bá ìdáná ẹ̀wù ẹlẹ́pọ̀ ni o ẹsẹ̀ jẹ́ ẹlẹ́gẹ́jẹ́ ló bá wọ ẹ̀yìn gbogbo ẹni tó bá ń ṣe owó ẹ̀ ẹ̀ bá wọ ẹ̀yìn kó kí wọn máa rí kó tún bá ẹlẹ́pọ̀ ni ìsìláàmù bá. àbẹ́sẹ̀ pé nígbà tí wọ́n bá ṣèlérí ìmọ̀ ṣèlérí pẹ̀lú kan ní ìdíyàtọ̀ tó lọ àbí máa ń ṣèlérí fún kan ní yàtọ̀ sọ̀rọ̀ bí ẹni lọ pé ẹ̀kọ́ ìdílé àwọn olù ìdílé àwọn tó fa ilé ìfẹ́ ìrìnàjò ìbọ̀ owó pàyàrà kan bẹ́ẹ̀ àti náà Abẹ́nigbẹ́gbẹ́ òǹkè bá ń bú ọlọ́run bá àgbà àkókò nípa tí bú ọlọ́run gèdè nínú èyí pàṣẹ. Àwọn èèyàn ọ̀rọ̀ tá ń sọ yìí, ẹ̀mọ̀ òpé jíra ní wọ́gbọ́ bá máa ń àwọn national program. Àbáwọn kan ní àwọn ilé ẹlẹ́gbẹ̀ẹ́

òbí ẹ̀ bá mi rí olúwà tí wọ́n náà kọ̀ọ̀kọ́ ìmọ̀ pé kí wọ́n mú ìlọ́gọ́rí ìlọ́gọ́rí yóò wọ́n mú ìlọ́gọ́rí yóò mọ̀ kó ogun ẹ̀wà ìwọ́n náà ní ọgbà ọ̀dà tó gbogbo ẹ̀ níbẹ̀ àbí ìran rí àyà kan ní kòránì tó ní á ah, kòránì tó máa yà ní àyà àlùfà mú gbogbo ẹ̀jẹ̀ bá ti rí ní ìlú kódà kó jẹ́ àbá àti olùfàṣì ìyẹn ti bá wọn jíù kìí àwọn ẹlòmíwà tó gbogbo ẹgbẹ́ bá ní ìmọ̀ ìjìnlẹ̀ iná rí tó bí méjì ẹni tó ní káwọn èèyàn tó kọ́kọ́ jẹ́ èèyàn tó lọ àdéjọ́ nígbà tó ń tó wà jẹ́ ẹgbẹ́ tó ní ìṣẹ́lẹ̀ lọ sí kéjà rẹ̀ ní wọ́n ti ní ohun tó ń ṣe oṣù lọ mú ìlú ìjọ wọ́n ti tó kú tó lọ lọ́wọ́ sí àní àní kí ló òlẹ́lẹ́ kò gẹ́gẹ́ bí pé àti tó ní àti yẹ̀pẹ̀ àti tó ní ṣe pẹ̀lú yẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ẹni yẹ. Èwọ́n ní wí, ó tún ti dìbò ìbò kẹfọ́ ẹ̀fọ́ ẹ̀yẹ. Àwọn ọmọ ìlú ìfẹ́lẹ̀ ibi kọ́mọ́ jẹ́ yẹn àti olóṣè ti bẹ́ẹ̀. Òkú ní kọ́mọ́ jẹ́ yẹn. Ọmọ ìjọba ti àkókò yìí. Tó ní ní ìdílé ti jẹ̀wọ́ òṣèwọ̀n. Ẹnì kan láàyè gbogbo ọlọ́pọ̀ jẹ́ ìyẹn tún bá pẹ̀lú òkú ọlọ́run bá sì rí tí ìbálẹ̀ sọ pé níbi ó mọ̀ pé èmi bá ní ìwú nígbà ẹ̀kú èèyàn kọ́ lórí nígbà ní ìjọ jímọ̀ ó sì wí síbẹ̀ rẹ̀ ẹni tó bá yẹn lọ́dọ̀ fún ilé wọ òun tó ń sí òun yìí òun ní ọṣẹ nínú ọṣẹ tuntun ọṣẹ tó ń fi àwọn èròjà rẹ̀ títí tó ń pè àwọn mọ̀dárí kan tí ẹni tó bá wù láàrin láì nígbà ìjọba ìpínlẹ̀ ní ogun àti ìfọ́kìkà oní ẹwà àmàdọ̀ kí àwọn èèyàn àwọn tó bá ẹ̀ nígbẹ́ lọ bá ṣùgbọ́n yìí sí ẹ̀sìn gbà ẹ̀fẹ́ ní ọgbà ó ẹlẹ́wọ̀n ìjà wọn bí àwọn òkúta mú dákẹ́ bí ẹ̀jẹ̀ wọn ní ohun àwọn tí ó tata ní ìgbé orí orí orí àpáwò ẹ̀hẹ́n àdíjú ọwọ́ ní sáàsọ́ àìyọ́ <laughs> ah, ìlórí ẹ̀hẹ́ ìrú màálù kìí kẹrẹ ìdínlógún ẹgbẹ́ àti wọ́n mú kẹrẹ ìdínlógún láti nígbà ẹni pẹ̀lẹ́gbà rẹ̀ ojú màálù ojú ẹyẹ mẹ́rìndínlógún tẹ́lọ́ wá bí wọ́n gbà tọ́ ojú ń darí agbomọ́ wọn gbígbé ẹ̀ẹ́n ọlọ́dáwọ̀ fún sàmùwọ̀ gbogbo ẹ̀ pátápátá kúrò àwọn ṣe nǹkan àláàrí gómi ní ọ̀dọ̀dọ̀ lọ gbogbo nǹkan àláàrí táwọn á ti wá ẹ̀rọ ní ìlú àgbègbè tí ó fi ti aburú dànù àti ìdíkí ni ó ti padà dáwà àti ìgbẹ̀rẹ̀ omi yìí nígbà tí a bá fẹ́ wẹ̀ ibi ojú kò ní ẹ̀sìn bẹ̀rẹ̀ sí wẹ̀ ṣé kí ni àwọn ẹ̀ka sára wẹ̀ láti tó ojú kò ní ẹ̀sìn máa ń tẹ́ tọ́ ọ bá ti bẹ̀rẹ̀ sí ayé rẹ̀ ọ̀nà tẹ́ tó bá bẹ̀rẹ̀ lójú mọ́ ọ̀wọ́ ní àdúgbò ẹ̀sìn ní wọ́n ti kẹ́kọ̀ọ́ nǹkan ti gbà ní wọn lọ́wọ́ lọ wọ́n ẹ̀dọ́ àdúgbò àti ìlú ti ewé àtàlọ́jì ìjàmbá wọn ti ewé a ní tí wọ́n fẹ́ fi dé là ń sọ ewé wa wò ewé ẹ̀sìn wa tó ń bá dá lówé sòwò tí wọ́n fẹ́ fi dé sínú wa wọ́n rìn àti ẹ̀mú ewé títí kan bá ti lára wọn ni ẹ̀lú ewé ẹ̀ẹ́n ṣùgbọ́n ewé yìí ni ó jẹ́ káwọn ọ̀tá máa ń sá ọmọ ẹ̀ẹ́n òun ló jẹ́ fún ọ níṣẹ́ tó bá ti àdó àìsàn òun jẹ́ kí ilé ìgbà àwàlà ìdíje ó bá fún àwọn ọlọ́run pé ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ kan láàárín ọdún kan ẹgbẹ́ ti ọ̀sìkì pẹ̀lú ìwọ̀n ọ̀sẹ̀ bá ní àtọ́sọ̀tọ̀ dá ẹgbẹ́ mọ́ ẹ̀lú ilẹ̀ bá sọ wà lọ́wọ́ ó ní láti fi ra o orí orí orí àti ó àti gígbé àti dáhùn sí ìdá orí gbé ẹ màdánù ọmọkùnrin ó ẹ̀fà ìgbàlẹ̀ tí bá mẹ́ta ń wà ní ilẹ̀ kankan mú ibẹ̀ ní jókòó kéèyàn kan máa rò pé ó bá ti jọ àwọn ẹ̀rọ ọgbọ́n lòó kan sọ wọ́n ká tètè èyí nọ́mbà ìdáhùn lè lórí àwọn ìpò ṣùgbọ́n gbogbo ohun wọn pọ̀ láwùjọ kí ẹ bá ti wá ń ṣe kòkòrò tó hàn sílẹ̀ ìkẹ́kọ̀ọ́ ìdáhùn pọ̀ torí pé ẹ̀ ń gbé wọn a lè bá sọ ẹ̀sìn wọn ẹwà àwọn ẹni ìtawà sọ yìí ìdí kan ìṣẹ́kù agbọ́dọ̀ owó lóhun ìlú yá láti ẹ̀mọ̀ túnmọ̀ ìtọ́sọ̀ yàtọ̀ bá wọn jí kí bẹ́ẹ̀ láti sọ irú àwọn ilé tí wọ́n mú ẹlòmíọ́mà ẹlòmíọ́mà tẹ̀bá wúfú lẹ́yìn tẹ̀ ṣe ìkọ́ mọ́tò ìfẹ́jà ẹlẹ́ẹ̀kọ́ àdúrà ilé tí ń dàgbò ní ìkọ́ mọ́tò ìfẹ́jà àwọn ọmọ wa ní ọ̀pẹ́yà ń bọ́ lọ́rẹ́ ti ṣùgbà ẹ̀ṣùgbà ẹ̀ṣù ṣùgbà ló pẹ̀lú ọ̀pẹ́yà عن الجهل والمتأخرين ẹlòmíì ni máa dà nǹkan ìwé mọ ìbò sì dà lórí pé tó ọlọ́ọ̀lọ́mọ èyí tí ń lò ní máa ń kọ́ ọmọ láti láti lẹ̀ ẹ̀yìn ṣùgbọ́n síbẹ̀ náà kò wá ṣe lórí ní ọ̀gá tó wá ní àjẹ ó dáa Agora ele não, tem para lá o que da Jolidori. Que eu vou cuidar que viu o trabalho, a cocora, o que eu sei, eu abro o choro, são forte se cuboi, sou boi, sou velho, boi, o dia barriga. Moane, porque a ativar, ele, portanto, والله ما في ní àwọn nǹkan tó ẹgbẹ́ tí ó bá yẹ kí wọ́n lè yìnbọn ẹgbẹ́ ìṣẹ̀ bọ́n àbúrò pé ìdíje ní wá ẹ̀yà ìdìbò pé ọlọ́run ní ìlú jẹ́ èyí tí ó wá sí ilé ìṣẹ̀ àtẹ̀lẹ́jẹ́ rẹ̀ ìlú jẹ́ náà ìdílé jẹ́ ọ́. bàbá wíwọ̀n náà fún àwọn òṣèré ní ìṣẹ́ pé kì í ṣe òun ìpọ̀tù wọn ni bí wọ́n ti ń wí tí ó báyìí. àwọn ọlọ́run wọn ti jà á lẹ́kọ̀ọ́ fún wọn ní ìwé lọ́dún tí fún wọn tí ó lè tó fara ọ̀sẹ̀ bá ọlọ́run máa ń gbà wọn tẹ̀kọ́ ìdí jẹ́ wọn wò tọwọ́ wa àwọn àfa tó wá ń ṣe ilé ọ̀tá yìí ilé gbọdọ̀ jùlọ sí ọlọ́run ló máa lè Muhammad sallallahu alaihi wa sallam oníyá ayọ̀ ní ìjáde ìfà àwọn ìlànà tí wọ́n gbé عليهم ọ̀dọ̀wọ̀n jẹ̀hánnámà jẹ̀hánnámù pẹ̀lú sẹ́lì ọ̀sẹ̀ ọlọ́rin àgbẹ̀bí báwọn kèfè yìí jẹ́ ò ẹ̀yà mọ̀ pé ẹ̀kùn sí kankan náà bẹ́ẹ̀ làwọn mọ̀lá jìkì bákan náà wọ́n kú bàárẹ̀ yìí mú lé kámọ̀ pé ikú sọ ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó bá ti tán pé sẹ́ńtì jámà pé ìlú tó wà lẹ́yìn ẹ̀bà jù ú lọ ẹ̀jù jámà pé inú náà ni alábàkùnmájà wọ̀ náà ìlú burú ọlọ́run pé kálíbà mọ̀pá àbọ̀rọ̀mọ́ bá àwọn ọ̀tọ̀ ọlọ́run ṣe papọ̀ àbọ̀rọ̀mọ́ bá wọn dáwọ̀ ẹ̀kẹ́ ọlọ́run láti ju kọ́ ọ̀ lé ráwọn ìjọ kan láwọn tó gbọ́ ọlọ́run gbọ́ àjọpọ̀ ìjìyàmà ìwádùn nàmọ́ àádọ́mọ̀ tàbá wọn fẹ́ wọ́ọ̀rẹ̀ sí wọn kó wá jẹ́ pé àwọn òta ọlọ́run ló bá sọ̀rọ̀ abẹ́rẹ́ tó kó ìlà ànábì náà máa bá sọ̀rọ̀ kó tà pé ọba àwọn tí wọ́n ń bá sọ̀tà yìí máa bá jẹ́ bàbá wọn máa bá jọmọ wọn máa bá jọmọ ìyá wọn máa bá jẹ́yàwó wọn bá kàrà gbogbo tó bá jẹ́ pé èèyàn bá ti bọ́ lọ sí i tí wọ́n bá nàbí sí i wọ́n náà bọ̀rọ̀ bá sí i tí èèyàn bá ti sọ pé ọlọ́run lọ́kàn àdábì lọ́kàn ọ̀rẹ́ rẹ̀ nù bọ́lọ̀ tí ó máa ní ẹni tó bá ti wá lọ sí ọ̀nà òun ọ̀gbọ́dọ̀ sí náà ó dà kó ṣe bí ẹni tó lágbára bí ẹni lórí olóògbé bá ṣe ilé ìṣe ló ti bá ọlọ́run káàjà èyí ti gbọdọ̀ mọ̀ pé ní ìwà nínú ẹ̀sìn jẹ̀mọ́ àti tẹ̀wọ́ ilé ní bẹ nínú ẹ̀sìn kọ́ wọn abẹ́ ti bá bọ́lọ̀ sọ̀tà sọ̀tà kọ́ wọn abẹ́ ti bọ́lọ̀ sọ̀rẹ́ ṣe kí ni ọ̀rẹ́ ó wá jẹ́ tó ta tẹ̀sí kí ẹ máa bá ẹni tí ń bọ́ ọlọ́run sọ̀tà sọ̀rẹ́ nígbà kejì ìtàkùn ẹ̀sìn ní kí ẹ máa bá ẹni ń bọ́ ọlọ́run ṣọ̀rẹ́ ṣe kí ni ọ̀tá ìwọ́tọ̀ bá mọ́ rẹ̀ ọlọ́run lọ́tàn ju òkúrò lọ́nà ìwọ́tọ̀ bá mọ́ta ọlọ́run lọ́rẹ̀ wọn náà kàn pẹ́kù ọ̀tá ọlọ́run ọ̀tá ni ọ̀rẹ́ ọlọ́run kí ni ẹ̀nà ọ̀rẹ́ ìjú owó ìwà ìbọ́lọ́mọdé àṣẹ̀gbà lọ́rẹ̀ àtàrí náà lọ́pọ̀ ṣe láǹṣọ̀rọ̀ fún wa ọlọ́run kò gbọ́ ọkọ̀ sínú ìfẹ́ rẹ̀ sọ́nà ìbáwọ̀ sọ́nà ìlànà muhammadu وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.